kéèyàn tó kó kọjá ojú wa rí béèyàn bá lọ́la ẹ̀bi lèrè pé báwo ni ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹnu wa bọ́ làálàá mi nílé ayé o Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́. ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko lọ́nà odò rírìn àjò ní ọ̀nà ọjà mo kí yín o mo kí yín lọ́kùnrin mo kí yín lóbìnrin mo kí yín lọ́mọdé mo kí yín lágbà tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi kí yín mo kí ẹ̀yin tẹ́ ń gbọ́n mi tẹ́lẹ̀ ń bá mi kálọ lórí ètò yìí lónìí orin tí mo fi bẹ̀rẹ̀ ni mo fẹ́ fi kọ́ wa lọ́gbọ́n orin náà jẹ́ orin tí ó lágbára ṣùgbọ́n àwọn ẹlòmíràn kàn kọ́ lásán ni fún ọgbọ́n ìtumọ̀ orin wọ́n ní kí ènìyàn tó kó ògòjà lójú àárí dandan ni kójú rí wọ́n ní àwọn ènìyàn máa ń sọ àwọn ọ̀rọ̀ kan mo dẹ̀ gbà pé òótọ́ ni wọ́n ní ẹni bá lógo òun ló lógo ẹni bá lógun ògùn ológun bí ológun ti lé bàbá a ní ti lé ìyá bí òní ti lé ìyá a ní ti àdúgbò bí ọ̀wà tẹ̀wá ní ti àdúgbò àwa a ní tọ̀rẹ́ dandan ni. torí pé a fẹ́ kógo ìjà ìgbà máa oríṣiríṣi oríṣiríṣi ogun la máa dojú kọ lọ́jẹ́ hmm. lómi wọn kì í wọn ní fẹ́ kàwé bàbá olóògbò yìí tó bá kàwé yọ gbogbo àtọ́ká kìlẹ̀ báyìí wọn ní jẹ́ ó kàwé wọn á ṣe àwọn ọ̀nà kan náà láti jábọ́ hmm. àfi kí ọlọ́run mú àpòrí ogun ní àmì láṣẹ ìgbà ó tún ní bí ènìyàn bá ní ọlá ẹbí léèrè hmm. nítorí pé kì í ṣe gbogbo ènìyàn tàbí tó lówó tó lọ́lá tó ní iyì àwọn èèyàn jàǹkànjàǹkàn tó ní gbogbo ohun tó jẹ́ dúkìá iyebíye nìsàlẹ̀ ọ̀rọ̀ wọn dà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìsàlẹ̀ ọ̀rọ̀ wọn lẹ́gbẹ̀ẹ́ máa sáré kádàrá wọ́n á kánjú ọlá wọ́n láwọn èèyàn ní sùúrù. ẹ yẹ kí n tẹ̀síwájú. ó ní báwo ni ìsàlẹ̀ ọ̀rọ̀ ṣe rí. ó ní ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn hmm. ẹlòmíràn ọmọ tuntun ló lò tó fi ṣẹ́ṣú ẹlòmíràn obìnrin ọkùnrin ọmọdé àbí àgbàlagbà lórí ìlú ti ṣe sùn ìsàlẹ̀ ọ̀rẹ́ wa lẹ́gì ẹlòmíì kò ní lè ṣiṣẹ́ mọ́ ó wá sọ di ògbé tó máa ń pa wípé ohun ọwọ́ mi ò tó máa fi gbọ̀ngàn fà á ohun tó tágbára ẹ̀ ò ká ó fẹ́ ṣe é òkè tí ò lè gùn níwọ̀nyí ọdún ogún sí ọdún yìí fẹ́ gùn lọ́jọ́ hmm. ẹ̀bà aráyé bí àfi kí elédùà ó ṣàánú wa ilé ayé ilé ó lé ó ṣe gbogbo ènìyàn tẹ bá rí tó ń dùn fún ìsàlẹ̀ ọ̀rọ̀ dá o kì í wá ṣe gbogbo ènìyàn tí bá rí tó ń dùn fún ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà méjì tẹ fi lè ká ètò náà lẹ. ó ní làálàá mi nílé ayé Èdùmàrè jẹ́ lẹ́nu ọpẹ́ lágbára elédùà gbogbo làálàá wa kókó wa jọ̀ọ́jọ̀ọ́ wa yóò já sí ọpẹ́ gbogbo mò ń jí lọ bí iṣẹ́ láàárọ̀ lágo mẹ́fà ìdájí mò ń wọlé lágo méjìlá òru mò ń lọ sókè mò ń lọ sódò gbogbo wàhálà wa yìí ìjà sásì láṣẹ kò ní ju báyìí lọ lórí ètò lónìí ẹ pàdé mi ní ọjọ́ ajé ọ̀sẹ̀ tó ń bọ̀ káàjọ fomi jòrò ọ̀rọ̀ láì gbàgbé mo dẹ̀ máa gbé àlejò wá sórí ètò yìí tájọ máa sọ̀rọ̀ tó tún máa kọ́ àwọn aráalé ní nǹkan tí a mọ̀ ó dàbọ̀.